فأغرقناهم في اليم بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا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 ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run alhamdulillah àtọrọ ìkẹ́ ọlọ́run àti ìgẹ́ rẹ̀ fún ọ̀nàbíwá muhammad sallallahu alayhi wa sallam abẹ́ ọlọ́run ọba ní títóbi rẹ̀ eléyìí tí a tún gbé ẹ̀wò nínú ọ̀rọ̀ ọlọ́run ọba ní àkókò yìí abẹ́yẹ inú títóbi kó bá wa fi sínú òṣùwọ̀n iṣẹ́ orí wa. àmín. kí ọlọ́run kí ó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀. kó sì fi lílo rẹ̀ kó fi rọ̀ wá lọ́rùn. àmín. rahmati ya arhamar rahimin. àmín. bí tí a bá tafsir dé lánàá bẹ́ẹ̀ náà ni a ó ti máa tẹ̀síwájú. ọlọ́run ọba ọba dẹ́dà wa ó ń bá wa sọ̀rọ̀ nípa àwọn banu israel tí wọ́n ń pè ní Israelites orúkọ Israel èdè òun kì í ṣèdè lárúbáwá Israel nǹkan méjì ló papọ̀ Israel àti il il nínú èdè Ìbáráníyà èdè Hebrew ọlọ́run náà máa ń pè ní il eli ọlọ́ni allah wọ́n bẹ náà àwọn afá tí wọ́n ní israel wọ́n ní ìtumọ̀ ẹ̀ náà ní abdullah ẹ̀rú ọlọ́run àwọn míì tó fún ní máa míì wọ́n fún ní ìtumọ̀ míì ṣùgbọ́n iyì kò sí iyèméjì ń bẹ nínú àwọn èdè tó ti ṣáájú ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ ló fi jẹ́ pé gbólóhùn allah ó kọ tí ó kọ pilẹ̀ tọ́lọ́run jẹ́ nìyẹn lẹ́yìn làwọn orúkọ rẹ̀ míì tó tún tẹ̀lé ṣe rí gbólóhùn Allah orúkọ tí ó ṣe pé tí wọ́n bá gbọ́ ní sámà ìwárìrì yóò bá gbọ́ àwọn màláìka ntaade fi mà bẹ́ẹ̀ ni pé nínú gbogbo èdè Allah yẹn ó hàn wípé ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ èdè Hebrew lughatul abaraniya àwọn náà ń sọ pé eli il il il òun ni allah ló dọ̀ wọn. èdè tí Isa ọmọ Maryam anabi Isa ọmọ Maryam ló sọ kì í ṣe èdè hebrew ló sọ wọ́n ń pè èdè kan ní lughatun aramiya wọ́n ń pè ní aramaic language ohun tó yàtọ̀ sí arabic aramaic language lógatun arọ́bíà ó ní wọ́n fi sọ wípé sọ wípé ẹlọ́hí ẹlọ́hí lama sabaktani ay allah allah lima taroktani ẹ rí i pé àwọn èdè yẹn jọra wọn àwọn èdè yẹn náà ń pè ní semitic languages lọ́dọ̀ àwọn onímọ̀ linguistics àwọn èdè wọ̀nyí wọ́n súnmọ́ra wọn wọ́n jọra wọn gbogbo àwọn èdè tó ṣẹ̀ṣẹ̀ dé lọ́wọ́ kẹyìn ayé bíi English tó di ọba yìí derived language oní English wọ́n mú látara French wọ́n mú látara Lárúbáwá wọ́n mú látara Latin wọ́n mú látara Greek òun ló papọ̀ lóde English ṣùgbọ́n àwọn èdè ìpìlẹ̀ yìí ó ní àwọn èdè tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ànábì Ọlọ́run nínú ẹ̀ náà ni arabic hebrew aramaic arabic gbogbo àwọn èdè wọ̀nyí èdè láéláé ni wọ́n àwọn tí wọ́n pín èdè classification of language wọ́n pín àwọn kan sí semitic languages alọ́gàtú sàmìyà nínú àwọn èyí tí wọ́n pín síbẹ̀ lóga àròbíyà èdè lárúbáwá ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èdè lárúbáwá yìí òun ló wá jẹ́ nínú gbogbo àwọn semitic languages aramaic hebrew arabic arabic nìkan òun ló sì fi gbogbo ara máa exist gbogbo àwọn èyí tó kù wọ́n ti parẹ́ bí wọn ò sì parẹ́ àwọn èèyàn ò kọ́ mọ́ àwọn èèyàn ò mọ̀ dàbí alára ṣùgbọ́n arabic. arabic onìkan ló ṣẹ́kù nítòsí jò ṣẹ́kù náà ni pé ọlọ́run sọ kùránì kalẹ̀ léde lárúbáwá àwa mùsùlùmí ò sì yọ arábíkì yẹn kúrò ń bẹ̀ láyé bàbá sí translation yóò dúró lẹ́gbẹ̀ẹ́ ni èdè ìpìlẹ̀ yẹn gángan yóò wà ń bẹ̀ njẹ́ òjò kẹsàn-án wọ dojúrú nìyẹn because because nítorí pé in translation téèyàn bá ń tú èdè kan sédè míì àfikún àmọ́ wọ̀bẹ̀ àyọkúrò àmọ́ wọ̀bẹ̀ tó bá ti di pé ẹ̀rí ìpìlẹ̀ èdè gangan tẹ̀ ń tú sédè mí yẹn mọ́ àtúntú túntú túntú nǹkan mi ò máa wọnú ẹ̀ àyọkúrò máa wọ bẹ̀. sọ ìdí nìyí tó fi jẹ́ pé lákòójúwe tí lárúbá bá sọ pé thakeletka umok gba ah, ìyá rẹ̀ fojú sunkún ẹ̀ tàbá tó bá yẹn nu yorùbá sádùn àná àbí pé. ìpinnu mi gbọ́ ìpinnu ṣùgbọ́n tí lárúbáwá sọ kì í ṣe pépè ní lárúbáwá gbà lérò pé thakalatika umok ibẹ̀ ń lo sí tó kọ sí ìtumọ̀ ẹnu ibi tó kọ sí wà nìyẹn ní tí lárúbáwá gbà lérò thakalatika umok ibẹ̀ yẹn ló sì wà ìtumọ̀ ẹ̀yẹn ṣùgbọ́n ẹni tó wá ń translate tó wà lọ túmọ̀ rẹ̀ pé anábìtì sọ wípé thakalatika umok ìyá rẹ̀ ó fojú sunkún rẹ̀ wọn ni anábì ah, gbèsè gbè ṣùgbọ́n nínú èdè yẹn wọn ò gbúdọ̀ translate ẹ̀ directly bó ṣe wà yẹn in tó jọ nínú Yorùbá ni ó yẹ kó gbé wá ìyẹn ṣẹlẹ̀ nínú àwọn tí wọ́n túmọ̀ Bible torí pé àwọn gbólóhùn pé ẹ̀yin sá ọmọ Ọlọ́run àwọn èdè ìpìlẹ̀ yẹn tán bá lo kẹlímọ bí ọmọ tẹ túmọ̀ sọmọ nínú èdè yorùbá ó ti dá wà lálẹ́ torí pé gbogbo ntọ́jú ọ̀rọ̀ yẹn èyí tí wọ́n lọ tún bẹ̀ kì í ṣe pọ́ ọmọ gangan kì í ṣe ọmọ túmọ̀ ṣùgbọ́n tí wọ́n tún fún wọn ní yorùbá yorùbá pẹ̀lú ọmọ english pẹ̀lú ọmọ àwọn èdè míì pẹ̀lú ọmọ tòun ló fa ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ṣẹlẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá kẹ́kọ̀ọ́ nípa táǹpẹ̀ ní theories of translation yóò mọ̀ wípé oríṣiríṣi wàhálà máa ń ṣẹlẹ̀ láti translate èdè kan sínú èdè mi nǹkan mi ń bẹ nínú èdè mi ìtumọ̀ rẹ̀ ó lè jẹ́ ìtumọ̀ tó dáa the same thing yẹn tẹ́ bá translate ẹ̀ nínú èdè mi náà ó lè jẹ́ ìtumọ̀ tó dáa ní òmùwà ìdí nìyẹn tó fi jẹ́ pé Islam has retained Arabic yẹn bẹ́ẹ̀ nìkan bá wá translate yorùbá àbí english títúmọ̀ yẹn bá ti yàtọ̀ sí ntí agbọ́ inú ti lárúbáwá yẹn á sọ pé translation yóò correct ṣùgbọ́n ẹ wá wò ká wá sọ pé kò sípò ilẹ̀ lárúbáwá yẹn mọ́ rárá translation náà láti bẹ̀rẹ̀ lórí translation náà láti mọ deductive word tá a bá fẹ́ sọ ní ti ń ṣẹlẹ̀ níbi àwọn òwe kù nìyẹn ṣe bí wọn kọ́ níta bá ń lẹ̀ náà ni wọ́n sọ because ìpìlẹ̀ èdè tọ́lọ̀ ń fi sọ Injil Bible kalẹ̀ gan kò sẹ́ni tó màmá so ló fi jẹ́ wípé ohun tí ò jọra wọn méjì a lè fi wọn wéra wọn èdè lárúbáwá àwọn èèyàn ń kọ́ lárúbáwá wọ́n mọ̀ ti fún tẹ̀dọ́ ẹ̀ tí lábàbá sọ báyìí ìtàn gbàlẹ́rù tí lábàbá sọ báyìí ìtàn gbàlẹ́rù ẹ̀ lẹ́yìn so wọ́n lè sọ pé ntọ́lọ́n gbà lérò nínú Qur'an pẹ̀lú èdè Lárúbáwá òǹlẹ̀lẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn afa nàgbọ́ Lárúbáwá ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe tafsir nàmọ́ Lárúbáwá ṣùgbọ́n ẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn pastors mélòó ló mọ èdè Hebrew mélòó ló mọ èdè Aramaic débi pé tí translation bá tiẹ̀ ṣe mistake èèyàn lọ wo èdè ìpìlẹ̀ gangan láti correct ẹ̀ eléyìí fact ni ẹni tó bá ṣe wípé ìpìlẹ̀ kọ́ ló fi ń mú ìdájọ́ wá yẹ tuntun tó jáde láti bí ìpìlẹ̀ possibility kò ṣe mistake wa torí pé kò sí sọ́ọ̀sì tá a padà sí tí translation bá tiẹ̀ forí gbára wọn kò síbi tá a padà sí èdè sédè yóò yàtọ̀ síra wọn èdè kan náà ni ṣùgbọ́n wọ́n yàtọ̀ síra wọn èdè òyìnbó tábà ní warrior lẹ́nìkan jagunjagun ni abẹ́ẹ̀kọ́ tábà ní night jagun náà jagunjagun náà night kì í ṣe alẹ́ o k-n-i-y-h-t jagunjagun náà ni synonymous òun ló jẹ́ fún yẹn ṣùgbọ́n lọ́dọ̀ àwọn tó mọ èdè ó yàtọ̀ sí àwọn ó kàn súnmọ́ra wọn ni náà fi jẹ́ pé nearest èmi nìlá kò sí nǹkan kan tó wà synonymous síra wọn ìtumọ̀ yẹn ó yàtọ̀ èdè kan síra wọn nìyẹn o ká tó wá sọ pé ṣé dèmí possibility káwọn changes díẹ̀ ó wà bẹ́ẹ̀ ìdí nìyẹn tó jẹ́ pé oríire ni fáwọn mùsùlùmí lárúbáwá wa parẹ́ dèmí tó lọ́n fi sọ Kùránì kalẹ̀ solo fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan mi ta bá ń kà ń bí n sìn bá a sì ń sìn tẹ̀síìrì tó o bá ti délé lọ translation tó o bá ń ka translation ó rí wípé bó o ṣe gbọ́ ilé ìtàn tún ìyé o lè má o lè má assimilate ẹ̀ bẹ̀rù translation nítorí pé n dáhùn tó a depend lórí translation a depend lórí contextual meaning language wọn làbí so látara àdé eléyìí eléyìí jẹ́ kó yé wa wípé pé Qur'an wa wọn ò mú language ìpìlẹ̀ tọ́lọ́run fi sọ̀kalẹ̀ yẹn àpáàtì ìyẹn gan ni oríire ó àmì sọ̀rọ̀ any translation yóò dùn lẹ́gbẹ̀ẹ́ ni ìpìlẹ̀ wà bẹ́ẹ̀ nìkan translator lè tú kankan kó ṣe mistake ní táàsì yóò fi tú ni pé ẹja lọ wo ìpìlẹ̀ gángan a fi lè dictate pé ṣó ṣe mistake níbi translation bẹ́ẹ̀ tí o bá sí pilẹ̀ translation náà láàmú kà sọlọ́ jẹ́ pé kẹ́lìkà mọ̀ sọ pé nínú ìwé ọ̀rọ̀ mi olúwa sọ fún mi má sọ pé olúwa sọ fún ọ translation. translation translation ló ń sọ possibility káwọn àfikún àyọkúrò ti wà ń bẹ ó wà ń bẹ so eléyìí fact ni kì í ṣe ọ̀rọ̀ ẹnìkan sọ nǹkan pa ẹ̀sìn kan no tọrọ bá di ọ̀rọ̀ ẹjẹ́ àjọjọ sọ ẹni tó jẹ́ professor kó náà wọn bọ̀ kó àjọjọ wa sọ tó sì nímọ̀ nípa ìpìlẹ̀ language dáadáa bóyá english ló fi sọ ni o bóyá french ni o bóyá èyí kéde tó sọ kó wá sọ káyọ̀ jọ wá ṣe debate lórí originality of the holy Quran àti ti ìtọ́wà lọ́wọ́ ẹ̀ sóńgbà bá fi sọ láàrin ọgbọ̀n àṣẹjú òun kan náà dákẹ́ so látara àdéhùn ló fi jẹ́ pé nǹkan ṣe ẹni tó jẹ́ mùsùlùmí tí ń wọ̀ tó ti ń wò sí kò dẹ̀ sí tó fàájú ni pé kò nímà Islam kọjá ẹ̀sìn téèyàn ó ṣe téèyàn ó wà apologetic àbí kéèyàn ó wà inferior. inferior ọdún náà mùsùlùmí ni níbẹ̀ ọdún náà nígbà àwọn dáàdùá wọn jẹ mùsùlùmí ọdún náà ọdún ní kéde ah, mùsùlùmí ni mí. wa man ahsanu qawlan mimman da'a ila Allah wa amila salihan wa qala innani minal muslimin. wa man ahsanu qawlan mimman da'a ila Allah. وعمل عملا صالحا وعمل صالحا وعمل صالحا فقال إنني من المسلمين ومن أحسن قولا ومن أحسن قولا كسنت سورة tó sọ̀rọ̀ tó دعا الى الله ẹ̀fọ́ ẹni tó sọ̀rọ̀ tó dáa tó ẹni tó ń pe àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run ọ̀rọ̀ tó dáa jù lọ́dọ̀ ọlọ́run nìyẹn nínú gbogbo ọ̀rọ̀ ọ̀rọ̀ tá a bá fi pe àwọn èèyàn sójú ọ̀nà Islam àwọn ọ̀rọ̀ tó dáa níwájú ọlọ́run nìyẹn. ha tó dáa bí kéèyàn máa ṣe ohun téèyàn ń sọ fáwọn èèyàn ìwọ ló sọ fún wọn pé ẹ má mutí ìwọ náà má mutí. ìwọ ló sọ fún wọn pé ẹ má ṣe sìná ìwọ náà má jẹ wọn bá ọ níbi sìná àfa ìwọ ló sọ pé jìbìtì ò dáa gbogbo àwọn èèyàn tó bá ọ daṣẹ́ pọ̀ kò sẹ́ni tí ò káwọ́ má rí wa amila solihan. wa amila solihan. innani minal muslimin. wa qala innani minal muslimin. ọlọ́run ọba ni kò sí ní tó dáa níbikíbi téèyàn bá wà kéèyàn ó lè sọ fọwọ́ gbáyà pé àmì mùsùlùmí kò sí tó dáa tó bẹ́ẹ̀ ìdí ìyá tó fi jẹ́ pé káwọn èèyàn wá máa fún ọ ní kán wá jíkọ ọmọ rírà rẹ pé ah ẹni ẹ ó nice but the problem ni pé ṣe muslim ah jẹ́ wọ́n mọ̀ pé dídáadáa tí mo da yẹn islam yẹn náà ló kọ́ mi tọ́wọ́ ajẹ́ pé tọmọ nìyẹn ni mo lépọ̀ àwọn ah, òtí ẹ̀ níbo ṣùgbọ́n islam yẹn tó bá ti ṣe tó yẹ kí n sọ̀rọ̀ islam yẹn ló kọ́ṣẹ́ mi gba islam sọ̀rọ̀ ẹ̀ gbogbo àpọ́nlé tó bá fẹ́ fún mi àbí tán bá fẹ́ fún ọ oríyìn tán bá fẹ́ fi yìn ọ́ kàn kì í mọ́ islam. wàkọ́lá ilẹ̀ ni ìmìlẹ̀ mùsùlùmí. má jẹ́ kó o separate personality rẹ àti islam. islam gbogbo tó bá fẹ́ sọ nípa rẹ kàn kì í mọ islam islam ló jẹ́ kó rí bẹ́ẹ̀ dáhùn abá sọ pé ah, ẹni ìdápọ̀ honest bet muslim tó kẹjẹ ah, sọ fún wọn wípé ń tẹ sọ yẹn gan tí mo fi dáa náà nìyẹn tẹ́pẹ́ tí ìgé èèyàn tèmi à ah, ẹ sá o. ọ̀kọ́lẹ̀ ìlẹ̀ ní ìpínlẹ̀ mùsùlùmí. ọ̀kọ́lẹ̀ ìlẹ̀. السنن من المسلمين وقال لي من المسلمين Islam yẹn ló kọ́ wa níwà dáadáa òun ló kọ́ wa bá a ṣe bá ẹbí lò òun ló kọ́ wa bá a ṣe bá ara lò òun ló kọ́ wa bá a ṣe bá ládùúgbò lò ó kọ́ wa bá ṣe bá mùsùlùmí lò ó kọ́ wa bá ṣe bá ẹni tí kì ṣe mùsùlùmí lò ó kọ́ wa ká jẹ́ nire ó kọ́ wa káwò ààrẹ torí pé gbogbo ẹ̀dá ló níbi tó kù sí islam yẹn ni wàá mọ mú wa mọ́lẹ̀ ipò ọlọ́wọ́n ọba ò mà fẹ́ báyìí mi ò ní ṣe ntọ́lọ́wọ́n ọba fẹ́ ládàá tó ń bẹ níbi nǹkan yìí rè jẹ́ kí n tẹ̀ mí mi mọ́lẹ̀ jẹ́ kí n ṣe é. وقال إنني من المسلمين ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين wọ́n ti wọ́n separate láàrin personality rẹ̀ àti Islam àwa mùsùlùmí ẹ̀sìn wa ẹ̀sìn ìmọ̀ ni àyífà ìmọ̀ kan ṣẹ̀sìn ní táwọn bá ń sọ ó dá wa lójú ó sì yé wa a sì mọ̀ mi ò fi mú jà lọ́wọ́ mi ò fi má riwo lọ́wọ́ mi ò fi mú káàdì ní ọmọlàkejì lára lọ́wọ́ torí pé ẹni tó bá ń ta pàǹdà aṣọ tó kún bọ náà ni ó máa laago lélẹ́rìí tẹ́ bá lọ ọjà èyí tá máa ń la agolé lórí ẹ ti mọ̀ pé àlùkò aṣọ nìyẹn ṣùgbọ́n bí èèyàn bá fẹ́ ra aṣọ gidi yóò wọnú bọ̀tíìkì báyìí ó ti mọ̀ bẹ̀ ó lọ bẹ̀ ó wọnú ilé ó ti mọ̀ pé ṣùgbọ́n ẹni tó bá yẹ pé àwọn bọ́sikọ̀rọ̀ àwọn àlùkò èbó òun tiẹ̀ bí èèyàn bá ti dúró wọn ti máa la agolé lérí làwọn èéfín làgùnlé islam lérí wa man ahsanu qawlan mimman da'a. wa man ahsanu qawlan mimman da'a ila Allahi wa 'amila salihan wa qala innani minal muslimin. ẹni tó bá jẹ́ àáfàá nínú islam olùmọ̀ ni skọ́là ni ntí o bá ti yọ nípa islam bílẹ̀rì ló ṣàlàyé ẹ̀ kí ni islam sọ lórí nǹkan báyìí yóò ṣàlàyé lórí nǹkan báyìí kí ni islam sọ yóò ṣàlàyé ẹ̀ ṣùgbọ́n lágbọ́n tọ̀hún ẹbí léèrè kí lẹ́sìn yín sọ lórí ìmúra obìnrin tó bá ń ṣe wedding ṣé wedding gown yẹn ó ń bẹ nínú ìyọ̀wọ̀ yín kó sí gbogbo àyà yẹn sílẹ̀. Si western culture nìyẹn tó wọnú ẹ̀sìn dọ̀là àwárẹ̀ nìkankan tí ó separate ẹ̀ nínú wọn bá ṣe professor in theology tó ààrẹ ni tí ó sọ wípé kò sí nínú ẹ̀sìn wọn àṣà ti wọ ṣùgbọ́n nínú Islam dábàá ti bí àfáà rí lónìí rárá eléyìí ò sí nínú ẹ̀sìn wa ànábì ò ṣe ààrẹ rí fún náà Al-Qur'an. ومن أحسن قولا ممن دعا إلى الله ká gbókùú sí mọ́ṣúárì bí mùsùlùmí bá ṣe yóò yọ ṣe ni kò lè bọ́ ta kó máa fi yan gàn kí bàbá òun ń gbé lọ mọ́ṣúárì ọmọ èké gọ́sọ̀ èyí tẹ̀ ṣe yẹn kò sí nínú Islam kí ló wáá dé ẹ̀jẹ̀ ká bí wọ́n lé níbo ló ń bẹ nínú lo ọdún mẹ́ta òkú ọlọ́mọ ọwọ́ ń gbénu yẹ̀yí. wa man ahsanu qawlan mimman da'a ila Allah. wa man ahsanu qawlan mimman da'a ila Allah wa 'amila salihan. ṣe bí ẹ̀sìn téèyàn bá ń ṣe ìwé ẹ̀sìn yẹn èèyàn gbọ́dọ̀ máa fọ́lù ẹ̀ èèyàn gbọ́dọ̀ practicalize tó ń bẹ́ ẹ̀sìn yìí ìwé ọwọ́ wa tó ní ká ṣe rèé èyí ààrẹ rí fún nínú tá a gbé lọ́wọ́ àwa mùsùlùmí la ní ẹ bọ́rọ̀ bá dìbì ọ̀rọ̀ ọtí bẹ́ẹ̀ sì gbọ́ pé ẹnìkan sọ wípé ìwé àwọn ò takò ẹnìkan lọ takò ẹnìkan ò lámùpara ní ìbò la fẹ́ mú bẹ́ẹ̀ látara àdéhẹ́lẹ́ tó o bá lọ jẹ́ mùsùlùmí tó tún wá ń kárí wọnú bí ìgbé tara rẹ ló ń bẹ lára rẹ ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال إنني من المسلمين olùtàbádé láyé ojú ò lè tì wá láti sọ pé innani minal muslimin wa qala innani minal muslimin. ó ló fa gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ láyé labeling theory débi pé tí mùsùlùmí bá ti wá yọ síbi kan àwọn èèyàn afojú jàgídíjàgan àwọn èèyàn afojú wa dàlúrú àìjẹ́ bẹ́ẹ̀ wọ́n ń sọ wá ló kọ tí kìí ṣe tiwa ni ká má bàa lè máa sọ wípé iná ni mìnàrí mùsùlùmí wà kọ́lá iná ni mìnàrí mùsùlùmí wọ́n mọ jàgídíjàgàn wọ́n mọ dàlúrù wọ́n mọ olè wọ́n mọ onífìtínà ṣùgbọ́n ẹni tí ò jẹ́ bẹ́ẹ̀ ká dọ̀tí aṣọ àlà tálásọ àlà ń wọ̀ kọ́mọ̀ lè mú jáde látara kìíta látara ẹ̀gà wípé ó ṣe wáá jẹ ẹ jẹ́ ká bà wọ́n lórúkọ jẹ́ mùsùlùmí tẹ̀sí náà bá wáyé oná ọba wa bọ́ aṣọ ìsìláàmù rẹ̀ sílẹ̀ nítorí iṣẹ́ tí mídíà ń ṣe nítorí tí rédíò ń sọ àwọn ìpàlẹ̀ mùsùlùmí àwọn tí wọ́n ń dá wàhálà alẹ̀ fún Biafra freedom fighter ni wọ́n ń pè wọ́n àwọn tí wọ́n ń fi ẹ̀mí ṣòfò tí wọ́n ń bẹ páìpù epo tí wọ́n ń pa àwọn èèyàn tí wọ́n ń jí àwọn èèbó gbé wọn ò pè wọ́n ní militant wọn ò pè wọ́n terrorist freedom fighters ó ní wọ́n ṣùgbọ́n níjọ́ tó bá rí nǹkan kan tó kù díẹ̀ káàtó lára ẹni tí kì í ṣe mùsùlùmí nílẹ̀ yorùbá tá a bí wàhálà kan bá ṣẹlẹ̀ bí gbòòrò bá dàrú ni àwọn ọmọ tọ́ọ̀gì náà ń dà gbòòrò rò nínú àwọn ọmọ tọ́ọ̀gì yẹn bẹ bá wà tó pọ̀ ńbẹ wọ́n lè má jẹ́ mùsùlùmí ṣùgbọ́n àwa mùsùlùmí à lọ mẹ́sìn àwọn ọmọ àwọn tọ́ọ̀gì wọ́n dá wàhálà lẹ̀ bí tọ́ọ̀gì ṣe ń bẹ nílẹ̀ Yorùbá tí wọn ò gbọ́rọ̀ sí bàbá lẹ́nu tí wọn ò gbọ́ sí ìyá lẹ́nu náà ló ń bẹ nílẹ̀ Haúsá gbogbo wọn da wàhálà wọn sun chọọchì ńnà wọn da nǹkan rú kò lè jẹ́ mùsùlùmí gidi tó lẹ́kọ̀ọ́ ìdí nìyẹn tó fi jẹ́ pé ká máa sẹpẹrẹtì ẹ̀sìn níbi ìṣesí èyí tó ta kó sí tẹ̀sìn yẹn sọ ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ gbà dáadáa tí mùsùlùmí bá ṣe wọn rédíò ní gbé tẹlifíṣàn ní sọ ọ ṣùgbọ́n àwọn èyí tí ó bá wá dàbí ẹni wípé kù díẹ̀ káàtó tẹnìkan bá ṣe wọn wà máa ní àwọn mùsùlùmí yẹn gan wàhálà wọn pọ̀ gbogbo nǹkan yẹn àwọn onímọ̀ ilmul ijtima àwọn sociology onímọ̀ sociology wọ́n ń pè ní labeling theory tán bá ti label ẹ̀ kódà bó ti wulẹ̀ kó ṣe pé n ṣe yẹn n tó ojú wa máa tì ọ́ láti ṣe nǹkan yẹn kí nǹkan yẹn ó bá a lè parẹ́ ṣùgbọ́n islam ẹ̀sìn ọlọ́ni ẹni tó jẹ́ mùsùlùmí tó ṣe dáadáa lẹ́yìn tó ṣe pé gbogbo ibi tó bá dé láyé wa qala innani minal muslimin. wa man ahsanu qawlan mimman da'a ila Allahi wa amila salihan. وقال إنني من المسلمين a gbọ́dọ̀ máa sọ níbikíbi pé mùsùlùmí ni wá a fi ìwà wa a fi sọ a fi ìmúra wa a fi sọ mo rò pé mùsùlùmí ni mo rò kọ́ mùsùlùmí ni mi ọ̀rọ̀ mo rò kọ́ kò sí rírò ń bẹ̀ mùsùlùmí ni mi a fi ìwà wa a fi sọ ìmúra ọlọ́run ọba sànù wa dé pé kó dàpọ̀ bá a bá ti yọ síbi kan wọ́n ti mọ̀ nínú ìmúra wa nínú ìṣesí wa wọ́n tún fẹ́ gba ìmúra yẹn lọ́wọ́ wa èèyàn lè wọ suit jama kéèyàn ó dé fìlà kékeré kó dé sí dábàá rẹ kà bá kìíní jẹ ibi tún lélẹ̀. akọ́lá iná mi mi dá ọ̀sìn lọ́wọ́ ìwọ lọ sálẹ̀ aṣọ rẹ̀ ìwọ ló sì ní fìlà rẹ póòpù tí máa ń dé kinní kan bí abọ́ sípò àkọ́wá yìí ẹ̀rí rẹ̀ nìkan kó sọ̀rọ̀ bí abọ́ báyìí ìpàkọ́ tún wá ní ní òtù ẹ̀rí rẹ̀ kò ní sọ̀rọ̀ kan lérí ẹ̀. وقال إنني من المسلمين أعباد سبيل الأول معنا يعذر عقبهما وما هو يعظم عقبهما وما هو ọ̀rọ̀ obìnrin mùsùlùmí ìjáàbù wa kò papọ̀ mọ́ ti sista ó yàtọ̀ ọlọ́run ọba ṣe wá àyàtọ̀ bá wọn ó ti mọ báwọn aládébẹ̀ kò ṣeé fi pamọ́ obìnrin mùsùlùmí bá ti múra wọn ò ti mùsùlùmí lélẹ̀ iyì ni àpọ́nlé ni oríire ni ọ̀ṣọ́ ni ìsọ́ ni obìnrin mùsùlùmí fẹ́ni tó bá máa bẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí iyì ni fún Islam iyì ni fáwa mùsùlùmí ṣùgbọ́n ìtọ́ bá jẹ́ yìí tí wọ́n bá fẹ́ fi ẹnu àbùkù sọ wọ́n mọ mídíà àmọ́ bí wọ́n ṣe máa sọ. So wọ́n mọ bí wọ́n ṣe sọ tó ṣe wípé iyì yìí ò wá ní jọ iyì mọ́ àpọ́nlé yìí ò ní jọ àpọ́nlé mọ́ ẹni tó bá tún wá ń ṣe náà yóò àmọ́ sápamọ́ kò ní fẹ́ kún orí iṣẹ́ mídíà ni wọ́n mọ bí ṣe ṣe ṣùgbọ́n ẹni tẹ̀sìn rẹ̀ bá yé tó mọ nǹkan tí ń ṣe yóò mọ̀ wípé n kò dojú rú iyì nìyí àpọ́nlé rẹ̀ òun ló fi jẹ́ kí gbàtọ́ lọ́wọ́ bá ń ròyìn àwọn obìnrin àlìjọ́nà nínú alukur'an àwọn obìnrin rí ọlọ́wọ́ bá fi wọ́n wú ẹyin ẹyin obìnrin mùsùlùmí ẹyin ni wọ́n tíwèé bá wá sẹ́yìn àdánwò ló kàn án kí nìdí tá a fi sọ pé ẹyin lọ́lọ́run kó obìnrin mùsùlùmí gbogbo òbí tó bá lọ́mọ obìnrin máa rí ọmọ rẹ yẹn kó lè jẹ́ ẹyin gbogbo ọkọ tó bá níyàwó bẹ́ẹ̀ lọ kíyàwó rẹ̀ yẹn kó jẹ́ ẹyin ẹ rí i pé bẹ́ẹ̀ yín ṣe rí bẹ́ẹ̀ yẹn bá fẹ́ ra ẹyin sísè tó o bá ti bó epo ẹ̀ nǹkan kan kúrò wá sínú ẹ̀mí ẹ pé ẹyin tí mo mú lọ́wọ́ ẹ̀ ẹnìkan ò rí funfun ẹyin yìí rí ṣáájú mi àbúrò ni ẹyin tó o rà yẹn látijọ́ tọ́lọ́wọ́n ọba ti gba ìwọlẹ̀ ní àkọ́kọ́ tó kọ́kọ́ rí funfun inú ẹ̀yẹ ìgbà tó gbẹ́kù ẹ̀ ẹni tó ń ta gan kò rí bẹ́ẹ̀ náà ni ọmọbìnrin mùsùlùmí sì yẹ kó rí kó jẹ́ pé ọkọ rẹ̀ náà ni ó kọ́kọ́ bú èèpo ẹ wo àfiwé tọ́lọ́wọ́n bá mú wa ọgbọ́n ó pọ̀ nínú ẹ̀ ọ̀rọ̀ tó pọ̀ ó ń bẹ níbi ẹyin tọ́lọ́wọ́n kà sọ yẹn pé àfi bí ẹyin ni wọ́n ṣe rí níjọ́kíjọ́ tó o bá ti rẹ ẹyin ó rí wípé ìwọ lẹni àńjọ tó ti dẹ́yìn yẹn ìwọ lẹni àkọ́kọ́ tí ó rí funfun ẹyin yẹn ẹni tí ń tagun orí bó o bá wá bó èpo ẹyin yẹn tó o bá rí tó dọ̀tí tó stain mà pọ́wọ́ rẹ ló dọ̀tí ẹ̀ ìwọ ọkùnrin bó o bá bó èpo ẹyin tó bá wá ti kó. à ń sọ̀rọ̀ yìí tó bá jẹ́yìn ni o tó ti yọ àìsọ̀rọ̀ àgbàdo yíyan o ṣe é mọ̀ pé wọ́n ti ta ṣe nǹkan ti kulẹ̀ àtòkò náà ti bó èpo ẹ̀ kán tó kó wájà oòrùn ti ti wá pa kí ìyá tó fẹ́ mọ̀ ta kó tó kó wa wọ́n tún wá ta lórí iná ìmí tí wọ́n ń bẹ yóò ti ti wá jóná wọn àfa kò burú ẹwù ẹwù ọwọ́ tó tún fi nù yẹn nú omi èédú kan náà ẹwù àfa ó dà ó dà àwọn obìnrin kan nìyẹn ń bọ̀ bá wa mú ọ fẹ́ jẹun gbàdúgbò ló ṣe àjò náà báyìí ṣé o fẹ́ fi wé ẹyin níjọ́ ọba kọ́kọ́ jẹ ẹyin ìwọlẹ̀ ní àkọ́kọ́ abẹ́yìn ronú àwọn lọ́ọ̀rù inú kiri ẹlẹ́mì tọ́ba ti ṣe tán lọ́ọ̀rẹ̀ yìí ṣiṣẹ́ tọ́ba ti bu kọ́kọ́ jẹ́ wá sẹ́mi ẹ̀ pé èmi là kọ́kọ́ ẹ̀ láti ṣe tọ́lọ̀ ti dẹ́yìn yìí èmi là kọ́kọ́ tí ó kọ́kọ́ rí funfun náà tọ́ba tó wá bó funfun yẹn ti ń jẹ́yìn gẹ́gẹ́gẹ́ ó tún wà covered nígbà tó yẹ kó wọ́n lọ kọ́kọ́ rí funfun yẹn kí ló wá fẹ́ sọ nípa yẹ́lò èyí tí ń bẹ nú ẹ̀. obìnrin nìyẹn nínú Islam nínú àwọn tó tún wá ń bẹ ń bẹ ṣe é rí èèpo ẹyin ẹyin funfun tó bu ẹyin kéyìn ó tó kan èyí tó yẹ́lò yẹn gangan tí ń bẹ ń bẹ yẹn àpèjúwe fáwọn obìnrin nípa lílo hijab ó nìyẹn òhò wọn ó ní yẹ́lò yẹn òhò nìyẹn funfun yẹn ọ̀ṣọ́ nìyẹn ìjáàbù ó ní epo yẹn olóbò. كأنهن بيض مكنون كأنهن بيض مكنون tó o bá ti jẹ́yìn o ti sùúrọ̀ ọ̀tàn fún ọ wá lọ jẹ́ àgbàdo títa lórí pé nǹkan ó lágbára ó tiẹ̀ tún jẹ́ pọ́ngilá lọ́wọ́n pé pọ́ngilá wọ́n kulẹ̀ ti rí tẹ́lẹ̀ kan tó fi kíní yí lórí sẹ́mà wọ́n ti rí pọ́ngilá tẹ́lẹ̀ ká tó fi pépà orí òun nìkan náà fi pépà bò igi òun wà ń ta ó tiẹ̀ tíráì kò yẹ jẹ́ pọ́ngilá o tún wá lọ jẹ àgbàdo yíyan àti ẹja dàdúmbẹ ká lọ sínú tẹfsir. àwọn ọdún bíi la ń ná ṣe tọ́ ni rọ̀jìn. بسم الله الرحمن الرحيم وجاوزنا ببني إسرائيل البحر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاوزنا ببني إسرائيل البحر فأتوا على قوم يعكفون على أصنام لهم قالوا يا موسى اجعل لنا إلها كما لهم آلهة قال إنكم قوم تجهلون kí ẹ tún máa lọ sínú tẹ̀síẹ̀rì èyí tá à ń sọ èyí tó tún yẹ ká fi kún náà ni pé bẹ́yìn ṣe ríṣẹ́ bẹ́yìn bá gbẹ̀yìn lọ́wọ́ èèyàn ó máa ṣèṣe kó mọ̀ fọ́ abẹ́ẹ̀kọ́ bẹ́yìn bá gbọ́ sí ẹyin sínú ọkọ̀ eré yẹn ò ní pọ̀ abẹ́ẹ̀kọ́ kó má bàa fọ́ ẹyin níyàwó ẹ lọ́wọ́ ẹ bó ni ò ṣe ní fọ́ ìwọ tó ìyàwó rẹ wá ṣẹ̀ tó o fún yín mọ́rí gbàǹṣẹ̀ kì í ṣẹ̀yìn lọ́dọ̀ rẹ nìyẹn bí rẹ sẹ́yìn níyàwó ẹ tó bá ti jẹ́yìn o ò ní mọ ibi tó ti lù torí pé yín bẹ́ẹ̀ yẹn bá yóò fọ́ tó bá yìí ti fọ́ kò ní ṣe kó má ló fi jẹ́ pé ó rọrùn fóbìnrin kó san ọkọ létí gbà ọkọ máa wò pé níbo mo ti fẹ́ lù tèmi padà bọ́ ọ bá gba létí ọ̀sẹ̀ lọ́hún bọ́ ọ gba nú ó wàhálà bọ́ ọ gba láyà fìtínà bọ́ ọ gba lẹ́yìn ìdààmú yóò sá máa sá ọ lẹ́nu tọ́ba wa pọ̀ ó sájà ẹ jáde ẹ̀yin lè kó nulẹ̀ fún ọlọ́mọ falẹ̀ jọ́ gba alẹ́ nu àkàfi sàpèjúwe ni tọ́ba ti gbá ẹnu yẹn ilé wọn ni yóò kúkú kò ní í gbàkejì ò ní ìlú wà á máa lọ lé yín náà yóò ti yé tí egun rẹ bá rọ yóò ti yé ìyá túmọ̀ sí pé obìnrin yìí ṣe èèyàn ṣe ẹni tá máa lù kí ló fẹ́ lù níbo ló fẹ́ gbá torí pé iyin ni wọ́n yóò fọ́ tó bá tún fọ́ nísìn wàhálà sí ni sí ọlọ́run ìdí tọ́lọ́run fi pè wọ́n lẹ́yìn tó kó sínú kìí kékeré wá gbìyànjú bọ́mọ rẹ yẹn obìnrin bí ó ṣe jẹ́ yìí ìjẹ́yìn ọmọbìnrin ọ̀sọ̀ wọn lásìkò tá a wáyé láyé Facebook láyé Twitter láyé togo. láyé WhatsApp. ẹ́ láyé WhatsApp. ọkùnrin kan òun àtìyàwó ẹ̀ ilé sì fẹ́ dàrú ọlọ́run ló bá wọn tọ̀ wọ́n wá gbé ọkùnrin kan àti màdáàmù yẹn wọ́n gbé wọn jáde lórí Facebook wọ́n celebrate six years of friendship ṣé ẹ mọ̀ pé Facebook ní í ṣe wọ́n wá gbé jáde ọkọ bá rí ọlọ́run tá a ṣe rí ẹ̀ àlè rẹ fún six years onírara friendship torí Facebook nínú nínú ó ṣe jọkùn rẹ níwájú ẹjọ́jọ́ rẹ òun kà á di ẹni yẹn ó accept ẹ wọ́n gbé gbé friendship ọ̀rẹ́ wọ́n ti ń gbálé wọn bọ̀ títí lọ́dún mẹ́fà ilé bá fẹ́ dàrú lóbi jẹ́ pé ẹ̀yin obìnrin ẹ ẹ ṣe máa há di ọkùnrin obìnrin ẹgbẹ́ yín obìnrin mi ń bẹ ọ̀rọ̀ tí ò lè bọ́kọ rẹ̀ sọ ó ní french tí ó ṣáàtì pẹ̀lú ẹ̀ kódà ọ̀rẹ́ rẹ̀ yẹn ó lè má jọmọ nàìjíríà nínú àdánwò tí wọ́n kó sáyé nìyẹn ọ̀rọ̀ tí ò lè bọ́kọ rẹ̀ sọ ó ti lọ́rẹ̀ẹ́ kan ọmọ Bangladesh tí ń bá a sọ àbá ọmọ paki kan Pakistan ó ní paki kan tá à ń jọ ń sọ̀rọ̀ ọkùnrin kò wá ní sí ọ̀rọ̀ àlùfàṣà ayé tóun àtọkùnrin oníjọba máa sọ ó sì ń bẹ nínú ilé abilékọ ni ó ti bímọ mẹ́ta fọ́kọ kò lè má rí bẹ́ẹ̀ ọkọ gángan òun náà ní gbòòsì kan tí ń bẹ UNILAG tẹ́jọ́ ń ṣáàtì ẹ̀wọ̀n wọ́n sọ wá dẹran kal an'am àwa ní irisi tí ò da ṣùgbọ́n sì ò fẹ́ ní tí ò da kò da ṣe ẹni bá a ṣe ń gbé lọ́wọ́ iná wa ń bẹ́ẹ̀ àlìjẹ́nà wa ń bẹ́ẹ̀ iná téèyàn wọ̀ ná ń bẹ́ẹ̀ téèyàn ó ṣe tí ó bí ọlọ́run ọba nínú níbẹ̀ tọ́lọ́run sọ̀rọ̀ ẹ̀ forúkọ rẹ̀ sínú ọmọ náà lóbi jẹ́ kí n jẹ́ gbé lọ́wọ́ yẹn ẹ máa kíyèsí lílo ẹ̀ lọ́nà tí òfin ní mú yín ṣẹ lọ́hùn. látara àdìyẹ lẹ́yìn. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاوزنا ببني إسرائيل البحر وجاوزنا ببني إسرائيل البحر ọlọ́run ọba ní àwọn ẹlẹ́mú àwọn ọmọ Israẹli àmì wọn kọjá nínú omi òkun èyí ń rìn lórí omi kó má tẹ̀rì ṣùgbọ́n mò ń jísà ọlọ́run ó jẹ́ kó yé wa pé kò sí tó ṣòro fọ́lọ́run ọlọ́run tó ní ká mọ Israel ká kọjá nínú omi kí omi sì di ilẹ̀ gbígbẹ kí ni ìwọ́ rò kó ṣòro fọ́lọ́run nínú àlámọ̀rí ìgbésí ayé tó rò pé kò lè ṣe dókítà lè sọ pé kò sì ń ṣe mọ́ àwọn specialist wọ́n lè sọ pé kò ṣeé ṣe mọ́ expert wọ́n lè ní kò ṣeé ṣe mọ́ kí lọ́kọ́ lọ́n pẹ̀lú yẹn. ọjọ́ sinmi bíbá ní ìṣòro ìlànà ìbáṣọrọ. ẹ lọ bí expert léèrè pé ṣé èèyàn lè kọjá lórí omi yóò ní kò ṣeé ṣe. ọjọ́ sinmi bíbá ní ìṣòro ìlànà ìbáṣọrọ. ó ṣeé ṣe lọ́dọ̀ tiẹ̀ nìyẹn ó ṣeé ṣe lọ́dọ̀ ọlọ́run ìyẹn ni kò gbéṣẹ́ mi gbogbo ohun tí wọ́n gan rò pé kò ṣeé ṣe gbà pé ó ṣeé ṣe fọ́lọ́. tó o bá ti níyẹn consolation nìyẹn yóò fi ọlọ́kàn balẹ̀ ó máa bẹ nínú àwọn àdánwò kan ó sì máa leaf bẹ ẹni kúrò ládánwò ẹni tí ò wá ní tó ọ ó ti lọ commit suicide ó ti lọ pokùnso bẹ́ẹ̀ sì ni èyí ti ń bẹ lára tiẹ̀ ju tiẹ̀ lọ ṣùgbọ́n kan tiẹ̀ balẹ̀ pípọ́ lọ́hùn ọba alákùnléṣẹ́ nkọ́dí kò sí tí ò lè ṣe ọba tó mú àwọn èèyàn kọjá nínú omi tòmí sì di ẹ̀pẹ̀ gbígbẹ kí wàá ní kí ló ń bẹ nínú pọ́blẹ́mù tó ní tí ó ṣòro fọlọ́n. wàjà wàsílẹ̀ bíbá ní ìṣòro ìlàlẹ̀ báṣọ. kíkà ṣe pé káka kùránì ká kọjá ń bẹ̀ ẹ̀kọ́ tí ń bẹ ń bẹ̀ nìyẹn yìí tó fi lè mọ́ lọ́hún tó sọ orí omi di gbẹ gbígbẹ táwọn èèyàn sì kọjá ń bẹ̀ yìí tá a lè rò pé impossible ni tí ó ṣeé ṣe kò sí impossibility kankan lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹ̀ possible lọ́dọ̀ ọlọ́run ọ̀rọ̀ rẹ yẹn náà ó pọ́sibù lọ́dọ̀ rẹ̀ má já kan má sọ ìrètí nù lọ́dọ̀ ọlọ́mọ abẹ́ lọ́hún. wàjà wàsínà bíbá ní ìsọ̀rọ̀ ilẹ̀ albahar. wàjà wàsínà bíbá ní ìsọ̀rọ̀ ilẹ̀ albahar fàtàw àlà kọ́mi kùfúnà àlà asùnàmì lọ́wọ́. ọlọ́wọ́ bá nígbà tá a mú wọn kọjá wọn kọjá nínú omi òkun apá fìràwọ́nà àtàwọn èèyàn rẹ̀ wọ́n parẹ́ àníkà ọmọ Israel banu Israel wọ́n lọ jama tọmọ nìyẹn bá ti rẹ́yìn ọ̀tá rẹ̀ kílókù ayọ̀ inú rẹ̀ ó dùn abẹ́ẹ̀kọ́ káyọ̀ yẹn kó mọ̀ tún wá yàyọ̀ pọ̀rọ́ àwọn ọmọ Israel ìgbà tọ́lọ́ ńlá wọn nínú ìyà wọ́n bá tún yàyọ̀ pọ̀rọ́ ẹ wo wo tá n ka bọ̀ bọ́lọ̀ ń ṣe sàánú wọn bọ́lọ̀ ń ṣe là wọn nínú yà ìgbà tó lọ ń là wọn nínú yà tán wọ́n tún wá ṣàìmoore sọ́lọ̀ ìyẹn lè ṣe sí èèyàn innal insana lakafur aláìmoore lọ́mọ ẹlòmíín bẹ ìgbà tí ò ní yóò máa pẹ ọlọ́run lọ́tún yóò máa pé ní gbogbo gbà bọ́lọ́run bá fi ti ń wá lé lọ́wọ́ tán àgbàgbé ọlọ́run àwọn ọmọ Israẹli ìgbà tá a mú wọn kọjá níbi òkun wọn lọ ń ti wọn òkun panudé mọ́ Firaun àtàwọn ọmọ ogun ẹ̀ wọ́n parẹ́ síbẹ̀ ọlọ́run fa àtàwọn aláàkàwọn àkùnfún ní aláàsìláàmì làwọn. ìgbà tí wọ́n wá ń lọ tí wọ́n jáde tán lọ́nà ibi tí wọ́n ń gbà ọlọ́run ni wọ́n bá ní fàtà aláàmì wọ́n bá rí àwọn ènìyàn kan. ìyàkùfúnà aláàsínà ẹ̀mẹ́lẹ́hó. àwọn ìran kanaan àwọn ìran kan ni wọ́n wọ́n rí wọn ìyàkùfúnà aláàsínà ẹ̀mẹ́lẹ́hó wọ́n ń ọ̀sà wọ́n gbọ́n ère kalẹ̀ wọ́n wá kóra wọn jọ wọn kúrò ńbẹ̀ wọ́n ṣàtìpó al-uquf ibẹ̀ ní ìtìkáfù náà ti wá kéèyàn ó láàzámọ̀ nǹkan kó mọ́ kúrò ńbẹ̀ ńgbà kan ìgbà táwọn ìjọ Musa ń bọ̀ àwọn ti mọ Ọlọ́run òjíṣẹ́ tọ́lọ́run bá rán sí wọn ó ń bẹ pẹ̀lú wọn wọ́n bá kọjá wọn bá ra wọn yẹn tí wọ́n ń ṣe òòṣà. kọlu ya Musa ja'al lana ilaha. اجعل لنا إلها كما لهم آلهة wọ́n bá wa ń sọ Musa pé Musa ó ti pẹ́ tó ti ń sọ fún wa pé ọlọ́run ọba bá ọ sọ̀rọ̀ àwọn ò rí ọlọ́run ọba yẹn ń ta fojú rí ó fi ni lọ́kàn balẹ̀ ju tá a rí lọ ṣèbáwọn kan ni wọ́n lọ́lọ́run kan yìí tí wọ́n fojú rí ọlọ́run ọba tiwọn ìrẹ̀ Musa kọ́ọ̀lù ya Musa. kọ́ọ̀lù موسى اجعل لنا إلها كما لهم آلهة. bọ́ bá sọ pé èyí tí wọ́n ń ṣe yẹn ọ̀dà ìwọ náà fún wa ní nǹkan kan tí ó máa rẹpírẹsẹ̀ntì ọlọ́run ti ẹyẹ náà tá a máa fojú rí torí pé sin is believing. principle yẹn ti pẹ́ àwọn fẹ́ rí ọlọ́run yẹn bó ṣe èrè kan ni ó fi rẹpírẹsẹ̀ntì ẹ̀ bó ṣe ọmọ láǹgìdì kan ló fi rẹpísẹ́ntì bó ṣe òkúta ló fi ẹ̀wù nǹkan wọn ò sọ yẹn ìgbà tó là wọn níbi omi wọn ò sọ yẹn páwọn fẹ́ rí wọn wá bọ́ tán wọn wá rí ìtàn pè ní tẹ̀klid nìyẹn ìtọ́mọ ènìyàn bá máa rí ń gbà àwọn náà fẹ́ kọ́ ṣe bẹ́ẹ̀ lẹ́lọ́mí ó fi máa sọ fáàfáà wípé ẹjẹ́ àṣekínní ìbáwọn alágbádá náà ṣe ń ṣe kó lè wà lively ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó ti pẹ́ ni èyí tí Musa ń ṣe yẹn ti wà bọ́ọ̀rìn sí wọn wọ́n rí àwọn tí ń bọ̀ ọ̀sán ó wù wọ́n náà pé tá a bá tiẹ̀ ṣe tí wọ́n yẹn káwa náà ní ti wà bá a bá lè ní Father Christmas ká ní baba aléyá. La ilaha illallah. ẹ wọ́n ní baba aléyá ti wà ó àti gbọ́n mi. okùn màmá àtúnú. látara adé eléyìí ẹ wo nǹkan kéèyàn ó sì rí tó dálẹ̀ kó máa fi tí ó darọ́pọ̀ ẹ̀ ìyẹn ló fà á ó débi ìmúra mùsùlùmí mi ẹ̀ ní mà ṣé mùsùlùmí ni yóò tún máa sọ fún yín pé bó ṣe dá nìyẹn. àwọn tí wọ́n tẹ̀lé alẹ́bí musa abanu israel kọlu ya musa wọ́n ní rẹ̀ musa. ìyá ìlànà ilahan kama lahu aliha. wọ́n ní rẹ̀ Musa ò bá wa wọ́lọ́n kékeré kan náà bó sòòsà kan bó ṣeré kan ló gbé kalẹ̀ fún wa kama lahu aliha báwọn taari bá ṣe fojú rọ́lọ́wọ́ bá wọn kí ni musa wá wé. kọ́lá iná kó nǹkan ọmọ tẹ̀jẹ̀ hàlú. ànábì musa ni fọ́nù ìnàkún káwọ́mù tẹ̀jú hàlú. ìnàkún káwọ́mù tẹ̀jú hàlú. àgbẹ̀ ìdánàbí Musa ti rò ó ti pọ̀ kó tó fún wa lẹ́sìn ìnàkún ẹ̀yìn èèyàn yìí káwọ́mù ìjọkan ní tẹ̀jú hàlú ẹ̀fọ́nú fọ́ra ọ̀rọ̀ yẹ́yìn ṣé èrè ló wá kàn kò ní ìdí ká ṣẹ̀ṣẹ̀ ẹ̀yìn ẹ̀fọ́ ẹ̀ wítínẹ̀sì iṣẹ́ ọlọ́ iṣẹ́ ìyanu ọlọ́run ẹ̀ rí ṣé ẹ̀ lè ronú pé ẹ̀ lè kúrò lọ́dọ̀ Fìràhàn ẹ wo tọ́lọ́wọ́n bá ṣe fún fúnra kó tó di kó rìlíìsì yín ẹ tún kúrò ń bẹ omi òkú tún là méjì ẹ rí àkìlẹ̀ tún wá. ìnàkún káwọn mú ká ìnàkún káwọn. kọ́lá ìnàkún kọ́ọ̀lù tẹ́jọ́ hàló. bọ́dọ̀ àwọn èèyàn ṣe rí nìyẹn àwọn èèyàn ó máa fẹ́ afẹ́ bá bẹ́ lọ́n ọlọ́run bó ṣe kàn yín rọrùn sí kò sí nǹkan kan tí àwọn afẹ́ àtò gbóná láàbí sọ tán bá ti láàfà kan gbóná ó ti láyè lọ́sibítù torí pé ó níbi tí tẹ́mpẹ́rẹ́sọ̀ yẹn gbúdọ̀ dé tó bá ti di pé gbóná tó bá ti ń pọ̀ jù tọ́pá gbàlagbà máa ń kọ̀ǹpọ̀sì ni yóò di kọ̀ǹpọ̀sà àgbọ̀ ògbúdọ̀ gbóná <laughs> nígbà tí èyí pé tán bá sọ fún yàgàn sí èyí pé ògbóná èbú ni pé sí ìpalà rẹ̀ ò yá nígbà tí àwọn lẹ́ẹ̀kì àfààyàn gbóná ó gbóná ọlọ́mọdé àgbóná o ẹ ṣe bá wá nǹkan kan bó ṣe kúlúdú kan ká dì í mọ́ra bó ṣe kan kára fi sínú ṣọ́ọ̀bù ká kárì mọ́lẹ̀ àfa wa sọ pé anabisa sálàmù tí yẹn bá wọ ṣọ́ọ̀bù yẹn àwọn àdúrà yìí kéèyàn ó ṣe èyí ó máa ta ah, ẹ wò àní nǹkan kan tó ó ṣe ṣe kúlúbù kan ẹ ti mọ̀ wípé àwọn ìran àwọn yẹn ni ló ń sọ̀rọ̀ yẹn àwọn ìran bá nú Israẹli ọjọ́ kìnìún àná. ọ̀lẹ́ ni ó sọ ọ̀pọ̀lọpọ̀ àfa mi ìjù babaláwo nìyẹn ìgbà tó ní àfa ẹ bá bẹ lọ́hùn pé nǹkan ọmọ àfa ọlọ́run ṣe ọrùn ọlọ́run ṣàánú ó lọ ó tún padà wọ àbá sẹ́yìn o ẹ̀yin ò mọ ẹ̀yin pawọ́dà ni àbá ni ṣé báyìí àní wí àbá ni àwọn mọ́wọ́ padà àfọ ọ̀bá rí ó sì bọ́ sọ́dọ̀ yẹn tó mọ́wọ́ pawọ́dà ìyẹn náà lọ mú one million ó kó one million kalẹ̀ àbá ni àwa náà mọ́wọ́ padà dẹ́gbẹ́ yẹn àwọn ẹ̀yẹ náà ni àwọn ò padà ìtẹ̀yìn èèyàn náà dálẹ̀ ńbẹ̀ ló pọ̀ sí ayé àwọn àfa pàlàpàlà yẹn àfa mi tó bá rí pé kí ló ń fún ọ a sì yàgbẹ́ ìgbẹ́ gbígbẹ yóò ní kí wọ́n jó wọ́n bọ̀ ṣe sínú wọ́n lè bọ̀ ṣe ọ̀nà méje dọ́kìnní kò fẹ́ yí fọkọ̀ mọ́ èyí tíì ni kò fi mú oyin ni kò fi láì olú ọ̀rọ̀ ń wá nǹkan nígbà wọn bá jẹ gbogbo ẹ̀ tíkùn rẹ bá wá tó ní kọ́nẹ́rà ẹni tí ò bá ti gbọ́ lọ́wọ́ ọba dúró yóò dà yóò ṣe wàhálà. àwọn bànú Israel anábì Musa sọ fún ayé náà sí nǹkan omi tẹ̀jẹ̀ hàlú. iná kọ́ ọ̀kan ló tẹ̀jẹ̀ hàlú. anábì Musa lẹ́yìn ìrìn wọ̀nyí ọ̀rọ̀ yẹn aláìmọ̀kan ní ládùúgbò tọ́lọ́wọ́n ọba fi hàn yín ṣé ò tún yẹ kẹ́ ẹ mọ̀ pọ́lọ́ wọn bá lọ́lọ́hún. iná ahùlá. iná máa ń fi ìwà bá tìlú máa kánú yàmàlú. arábì Musa ó ní kí lè rí tó ń wù yìí lára àwọn tẹ yẹn kí ló bá àwọn tó ń sẹ́ ìnáhùlá dájúdájú àwọn tẹ rí tí wọ́n ń bọ̀ ọ̀sà yẹn. ìjọ bọ̀rọ̀. ẹni ìparun ni wọ́n. ọ̀run fi. ìtẹ̀rí tí wọ́n ń ṣe yẹn ìparun ọlọ́run ọba ń bẹ lẹ́yìn wọn. ọba ti máa kanú ọ̀yà àmàlú. gbogbo bẹ́ẹ̀ ṣe rí yẹn ìbàjẹ́ ni kò sóore kankan bẹ̀ kí ló ń wù yín bẹ̀ tẹ̀fílẹ̀ yẹn náà fẹ́ nírú ẹ̀ èsì tí Musa fún wa nìyẹn ọ̀rọ̀ yìí anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi náà sọ ohun tó jọ bẹ́ẹ̀ fún wọn sàábé àwọn sàábé wọn kharajna ma'a rasulillah sallallahu alaihi wa sallam qabla hunayn abánabi jáde lọ́jọ́ kan síwájú ká jagun hunayn famararna bisidra àwa kọjá níbi igi kan. fakult sàbẹ̀ tó gba hadithi wa àbí wákìd aláìsí ó ní mo wá sọ wípé ya nabi Allah ló òjíṣẹ́ ọlọ́run